أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí adúpẹ́ fún ọlọ́run ọba tí ó kó wa jọ lẹ́yìn ìgbà tí a sinmi fún oṣù Ramadan iṣẹ́ tá a ṣe nínú Ramadan ọlọ́run ọba kí ó gbà lọ́wọ́ wa èyí tí a ti ṣe sẹ́yìn ọlọ́run bá kó gbà lọ́wọ́ wa èyí tá a máa ṣe ọlọ́run bá kí ó jẹ́ ká ṣe ikhlas tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run síwájú kí a tó lọ sí um, ìsinmi a wà lórí kitabul janaiz ọ̀rọ̀ ta sọ kẹ́yìn ni ọ̀rọ̀ lórí kíkírun sí òkú lára hadith tó kàn ó ní hadisi ittiba'ul janaza ṣùgbọ́n a máa mú hadisi Abu Hurairah a fi síwájú torí pé oníṣẹ́ tó máa kàn síwájú ká tó tẹ̀lé janais èyí tó sọ̀rọ̀ lórí káyára gbé òkú lọ sí orítẹ́ hadisi Abu Hurairah ó dáa 169 lọ́dọ̀ tèmi ń bí آه، عن النبي صلى الله عليه وسلم قال أسرعوا بالجنازة فإنها إن تك صالحة فخير تقدمونها إليه وإن تك سوى ذلك فشر تضعونه عن رقابكم آه، أبا حديثنا ولاتي أبو هريرة الله بكيو يونسي láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ó sọ pé asri'u bil janaza ẹ yára gbé òkú lọ sí orí tẹ́ fa innaha in taku saliha torí pé tí òkú náà bá jẹ́ ẹni rẹ̀ fa khairun tuqaddimunahu tuqaddimunaha ilay yóò jẹ́ pé oore lẹ gbé oore lẹ gbé lọ torí pé oore ni ó rí nínú no kábàrí rẹ̀ wà ń tẹ́kù sí wà dhalik tó bá ti ẹ̀wà jẹ́ pé kìí sẹni rẹ̀ ẹni bú ni fasharrun tada'unahu an riqabikum yóò jẹ́ pé aburú lẹ kalẹ̀ lọ́rùn yín yóò jẹ́ pé aburú lẹ kalẹ̀ lọ́rùn yín àdífi àwọn masáìl tó wà ń bẹ̀ ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ ìyànjú láti tètè ṣe ohun tó yẹ ká ṣe fún ẹni ó kú gẹ́gẹ́ bí wíwẹ̀ fún fífi aṣọ wé gbígbé lọ sí orí tẹ́ láti lọ gbébò ká ṣe ní ìyára ká má fi falẹ̀ ohun tí àdísì tó ń kọ́ wa nìyẹn bákanáà wọ́n ní gbígbé òkú lọ sórí tẹ́yẹn ànábì ní asri'u fil amr and then yaktabi alwujub ṣùgbọ́n níbi àwọn àfáàní uh, kìí ṣe wájib isra'u istihbabu ni ẹni pé a fẹ́ kí ẹ tètè ṣe àwọn tó yẹ kí ẹ ṣe fún òkú láti wẹ̀ láti fasọ́bò láti lọ sín bákanáà wa láǹfààní pé gbígbé kalẹ̀ láì nídìí pàtàkì ká má tètè lọ sín nígbàtọ̀ yẹ pé gbígbé lọ láti lọ gbé sin istihbab ni dẹ̀n gbígbé kalẹ̀ láì tètè lọ gbé sin makruh ni tí ìbá ti ṣe pé ó bá ní bùkátà sí bákan yóò ti ẹ̀wà jẹ́ pé haram ni tó bá pé gbígbé kalẹ̀ yẹn yóò pa òkú lára àádàkọ́ yẹ pé òkú yẹn ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ èèyàn kú bóyá àtètè mọ̀pókú so lẹ́yìn ìgbà tá a mọ̀ kókù náà ká tún wá gbé kalẹ̀ ká máa dúró de ẹnìkan yálà ká ní à ń dúró de bàbá kan àbá ń dúró de àfá kan so ìyẹn yóò jẹ́ pé haram ni torí pé gbígbé kalẹ̀ yóò pa òkun lára ó lè fọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé hurma mùsùlùmí nígbà tó wà lábẹ́ mi gẹ́gẹ́ bí ìgbà tó ti kú bí hurma rẹ̀ nígbà tó wà lábẹ́ mi ni èyí ni pé pàtàkì ẹ̀ wípé èyàn ṣe pàtàkì tó yẹ ká kákẹ bó ti bó ṣe ṣe pàtàkì ní abẹ̀mí yẹn bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe nígbàtí ó bá wà ní òkú kò fi ráre mo rò pé yẹn bì so fi ráre yẹn bá ti pọnlé nígbà tó wà lábẹ́ mi bẹ́ẹ̀ náà ló yẹ ká pọnlé nígbà tó bá kú tán so fífi kalẹ̀ láì tètè lọ sí yóò jẹ́ haramu tó bá yẹ pé yóò pa àwọn afáàní kì í súnnà ni ká lọ òkú lára torí pé ká lè dúó de ẹnìkan tí ó wà síbi ìsìnkú náà àbí ká dúó de àfáà kan tó yẹ pé òní ó wà sí lára tó bá ti di pé a fi a fi kalẹ̀ lọ ní àsìkò tó pẹ́ yálà kọ́ pé àfáà náà wà nílùú mi wọ́n ní ẹ̀dúró dèmí máa wọkọ̀ wá bá yín ní ìsìn ìyẹn kò tọ́ súnà pẹ́ẹ̀pẹ́ torí pé súnà ó ní ìyára lọ sìnkú lópin ìgbà tá a bá ti mọ̀ pé ó ti kú sátẹ́ńlì ah, náà eléyìí ni ohun tí àwọn sàhábà tí wọ́n máa ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ohun tó fi léyìn hàn wọ́n ní àdísì tí Abu Huraira tó gbà wá nípa arábìnrin kan tó máa ń tún mọ́síláṣí ànábì sallam tó máa ń tún ṣe tí ànábì sallam ń wòye wọ̀ tún wò sì kò rí obìnrin náà ló wá bi àwọn sàhábà ló bi ah, arábìnrin tí ó máa ń tún mọ́síláṣí ṣe ní riwáyà mi wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan ni so shak láti ọ̀dọ̀ ẹni tí ó gba àdíìsì wa pé níbo ló wà wọn ni ó mà ti kú a sì ti lọ sín ànábì ni afala kuntum adhantumuni èyí ṣe tẹ́ẹ̀ sọ fún mi wọ́n ni ó dàbí pé àwọn sàhábà wọ́n wò pé kìí sí èèyàn pàtàkì tá a lè da ànábì sàásálàm tá a lè dà láàmú wípé ká lọ dà láàmú pé lágbájá kú ká wá ṣe nǹkan báyìí wàrà lànàbí sàásánlá yára dìde tó ní dalluni ala qabri ẹ lọ fi kábàrí rẹ̀ fi hàn mí fadalluhu fasalla alaiha wọ́n á fi kábàrí rẹ̀ hàn lànàbí sàásánlá bá kírun sí kábàrí ẹ̀ la ló wá sọ pé inna hadhihi alqubur àwọn àwọn orí tẹ́tẹ́ rí mamlu dhulma òkùnkùn ló kún sínú ẹ̀ ala ahliya fún àwọn tó wà nínú ẹ̀ wa inna allaha azza wa jalla ọlọ́run ọba ọba lèkè ọlá yunawwiruha lahum bí salati alayhim ọlọ́run ọba yóò tẹ ìmọ́lẹ̀ sínú kábàrí wọn nígbàtí ń bá sàdúwà fún wọn tí mo kírun sí wọn ashahid níbi ó ní pé wọ́n lọ gbèbò ní lálẹ́ torí tí wọ́n ti mà tẹ́lẹ̀ lórí pé ká tètè lọ gbé sin ìbá pé kìí ṣe tí ó jẹ́ tó tó ti hàn lọ́dọ̀ wọn tí wọ́n ń ṣe ń ṣẹ́ ni kí ló dé tí wọ́n ní fílẹ̀ ní dàárọ̀ kún tó lọ gbèsìn so ilé ìfihàn pé iṣẹ́ àwọn sàábà nẹ́bí sàásẹ́lẹ̀mù ni pé wọ́n tètè lọ gbé òkú sin bákan náà nẹ́bí sàásẹ́lẹ̀mù kò bá wọn jà lórí pé èése tẹ́ẹ̀ lọ́ra in tó bá wọn jà ní pé èése tẹ́ẹ̀ sọ fún mi àwọn sì wọn ò sọ fún anẹ́bísà sálàm torí pé wọ́n fẹ́ dá anẹ́bísà sálàm lé láàmú pàápàá jùlọ wọn ò rí pé arákùnrin yẹn àbárábìnrin yẹn ẹni tó ṣe pàtàkì ni so eléyìí ò ní àwọn afá mi wọ́n ní ohun tí anẹ́bísà sálàm gbà lérò ni pé ká tètè lọ gbé òkú sí o ní pé lẹ́yìn ìgbà tá a bá ṣe tẹ̀jìhìs tán tá gbé sí ọrùn wa ká má rìn ká yára ni wọ́n ní tí wọ́n gbà lérò nípa yíyára nìyẹn nígbàtí a bá gbé òkúta ń gbé lọ sí orí tẹ́ ká máa yára láti lọ gbèsìn o ní ohun tí wọ́n gbàgbé lérò ìdí ni ẹ̀ jẹ́ pé nínú tíra Imam Ahmad àti Nasa'i Abu o ní fawalladhi akrama wajha abi abil qasim mo búra pẹ̀lú ọlọ́run ọba tó pán iwájú ànẹ́bìsà sallam tó pán lé لقد رأيتنا مع رسول الله صلى الله عليه وسلم وإنا لنكاد نرمل بها رملا ipe ní àsìkò anẹ́bìsà àsálàm àáwà pẹ̀lú ẹ̀ tàà bá ń gbé òkú lọ sórí tẹ́ a ma ń jọ́gùl tàà bá ń gbé lọ ẹni pé a ma ń sáré ní eré díẹ̀díẹ̀díẹ̀ tí ò ní ní òkú lára so eléfihàn pé gbígbé òkú lọ sórí tẹ́ náà wọ́n tún máa ń yára ni raml òun ni pé kéèyàn máa bá ṣe máa ń sáré tá wà ní tawaf so eré tá a máa ń sáyẹ àbí téèyàn bá wà ní abin tawaf safa àti marwa òun ni raml bí juggling so eré ìfihàn pé òun náà wọ́n máa ń sáré ni wọ́n rìn ní díẹ̀díẹ̀díẹ̀ bẹ̀t lónìí àfi bẹ́ẹ̀ gbókù sọ́rùn lọ sórí tẹ́mọ́ à ń gbòkú sínú mọ́tò ni ṣé tá lọ náà a máa so n tí a mọ̀ tẹ́lẹ̀ ni pé àwọn èèyàn tó bá gbòkú sínú mọ́tò yẹn wọ́n máa ń rìn kẹ́lẹ́kẹ́lẹ́ nu mọ́tò náà ni so it's a mistake kò mí ni pé tí táyè bá wà tí kì bá ṣe pé bóyá nǹkan ni ó fa go slow ká gbé òkú lọ sórí tẹ́ àdẹ tí kì bá ṣe pé nígbàtá máa rìn yẹn ó máa máa jin òkú bóyá òkú yẹn sì ti rọra wú tẹ́lẹ̀ ó lè affect ẹ̀ so ìyẹn ló lè mú wa ṣe ta'akhuri so riwaya mi ó ní laqad ra'aytuna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam wa inna lanamalu bil janazati ramlan wípé mo rí àwà pẹ̀lú ànábì sallam tó wípé tá a bá ń gbé òkú lọ sórí tẹ́ a máa ń ṣe ramlu ni bí ìgbà ń ṣe juggling ni so imam al-iraqi ó ní al-amru bil isra mahmulun al-istihbab ìpàṣẹ dánàbísà sálàm tó ṣe pé ká tètè gbé òkú lọ sórí tẹ̀yẹn wọn pé àwọn àfáà ní istihbabu ní ta fẹ́ ni kì í ṣe ọ̀ràn àyàn bẹ́ẹ̀ ni lọ́dọ̀ jumhurul ulama kí wá ní haddu isra bóò ni òṣùwọ̀n yíyára wọ́n ní ma la yuksha ma'ahu suqutul janaza tí ìbá ti ṣe pé à ń bẹ̀rù pé òkú tá gbé sínú mọ́tò àbí tá gbé sínú nǹkankan yóò jábọ́ torí sísáré tá ń sáré au infijaru ha àbí kọ́ bẹ́ torí kó ti wú au tadọ́rùrù man yahmilu ha àbáwọn tí wọ́n gbé dání nǹkan àwọn náà yóò ní wọn lára au yantahi ila haddi yukhafu nahwahu àbí kọ́ ó lè jẹ́ so ìyẹn ló ń lè mú kí arọ a máa rìn ní jẹ̀ǹkẹ́lẹ́ so eléyìí ni àlàyé lórí hadithi hadithi tó tẹ̀lé lọ́dọ̀ tèmi 168 ni mo rò kóhùn ló wà níwájú ètà àkàtán ó ní hadithi ummu atiyya al-ansariya ṣe àti rí bá naam qalat nuhina an ittiba'i janaza walam yu'zam alayna ummu atiyya ó ní nuhina wọ́n máa ń kọ̀ fún wa àní tiba'il janaza kátẹ̀lé òkú lọ sórí tẹ́ walam yu'zam alayna ṣùgbọ́n kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa wọn kọ̀ níkọ̀ haram ipe dandan àgbọ́dọ̀ wọ́n kọ̀ fún wa wọn kìí fẹ́ ká kátẹ̀lé òkú àwọn wo ọba àwọn obìnrin ó sọ̀rọ̀ pé awátájóbìnrin o wọ́n máa ń kọ̀ fún wa láti tẹ̀lé òkú lọ sí orí tẹ́ bẹ́ẹ̀ kíkọ̀ tí wọ́n máa ń kọ̀ fún wa kìí ṣe kíkọ̀ tí wọ́n máa mú kàńpá wípé láíláí àgbọ̀dọ̀ àkọ́kọ́ nu eléyìí ni pé tí sọ̀hábà tó bá sọ wípé nùhínà àwọn òmìnirínà wọ́n kọ̀ fún wa àbí wọ́n pa wá láṣẹ ta ló ń gbà lérò ànábì sallallahu alaihi wasallam torí ànábì ni a pàṣẹ kò sẹ́lòmí tó tún lè pàṣẹ mọ́ so ó wá jẹ́ pé nùhíná àwòmíná kódà ó sọ lásìkò ànábì ni àbí lẹ́yìn ìgbà tí ànábì ò sí láyé mọ́ ìdájọ́ rẹ̀ ni pé ànábì sọ pé bákanáà nígbà mí àwọn sàhábí wọ́n sọ pé mínà súnnà ti kádà ó wà nù súnnà káṣe nǹkan báyìí àwọn asúnnà tó kádà wípé súnnà ò ní nǹkan báyìí irú àwọn àdísì yẹn wà so n tán gbà lérò ní pé súnà ta ni súnà anabi sallallahu alayhi wa sallam nǹkan kan náà ni kó sọ pé anabi sọ báyìí múra pọ́ sallallahu alayhi wa sallam abólé ilé eléyìí ni ohun tí àwọn àwọn muhaddithin àwọn afáàlà alif àti jamahur salaf wal khalaf tán wà lórí ẹ̀ tọ ọ̀rọ̀ rẹ̀ tó ní nuhina anittiba'i janaza wọ́n kọ̀ fún wa láti máa tẹ̀lé janaiz lọ sórí tẹ́ walam yu'zam alayna ṣùgbọ́n wọn kan pa fún wa àfáà ni náhìù níbi ó ní kàráhìyàtù tẹ̀nzí ẹni pé wọ́n kọ̀ fún wa ní kìí ṣe pé haramun ní ká tẹ̀lé lè tó fi hàn pé obìnrin lè tẹ̀lé òkú lọ sórí tẹ́ kìí ṣe tí ó ṣe haram ṣùgbọ́n makuru ni àfẹ́ so nígbà tó bá ti wá jẹ́ pé makuru ni àfẹ́ yóò ní ìdí pàtàkì kan tó jẹ́ pé wọn àfi gbà fún obìnrin láti máa lọ sí orí tẹ́ àwọn àfáà ni àkọ́kọ́ ni pé kíkọ̀ fún obìnrin láti lọ sórí tẹ́yẹn torí ìṣẹ̀dá ń dá wọn torí pé obìnrin ọkàn obìnrin ó lẹ̀ so bóyá wọn à ní lè sẹ̀mí kún múra dúró gẹ́gẹ́ bí ọkùnrin ṣe máa ṣe pàápàá jùlọ nígbà tí wọ́n bá dé orí tí òun gan fún rẹ̀ tó tún rí àwọn òkú tó sùn lọ bóyá ọkàn òun ò ní le le gẹ́gẹ́ bí ti ọkùnrin máa ṣe le ìdínú tí wọ́n fi fẹ́ kí obìnrin kó tẹ̀lé janais lọ sí orí tẹ́ Imam Malik òun ní kìí tẹ́ ṣe makuru jawaz ni gẹ́gẹ́ bí kéyìn ó mú mi kó jẹun àbí kó sùn àbí whatever tó jẹ́ halal bẹ́ẹ̀ ni ọlọ́dọ̀ Imam Malik wọ́n lọ kọ̀ lọ́wọ́ kò sí yàtọ̀ torí pé ó ní wa huwa qawlu Madina ohun tí àwọn àfà Madina tó dó lórí ẹ̀ so ẹ̀rí wọn ó ní pé Abu Hurairah ọgbà àdìsí kan wá tó yẹ pé anabisa sallam kana fi janazatin ó wà níbi janais fara'a Umar imra'atan ni Umar bá rí arábìnrin kan ní ibi tán ti ń sìnkú náà fasaha biha ni Umar bá jágbe máa pé kí lọ wá ṣe ń bí lẹ́yìn tó fi hàn pé àwọn obìnrin wọn fi bẹ́ẹ̀ máa lọ ìdínú tí Umar fi jágbe máa obìnrin yẹn ṣùgbọ́n Ànábì sàásálà ni dáa fi ilẹ̀ ya Umar fi ilẹ̀ ya fa innaha tudhakkiru al-akhirah torí pé wíwà níbi ó máa létí ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama so fílẹ̀ so ìbáyẹ́ pé haram ni anẹ́bìsà sánà ò ní sọ fún Umar kó fi obìnrin yẹn lẹ̀ bet kí ni tá a fẹ́ sọ lórí àwọn hadith tó wá tí anẹ́bìsà sánà ní la'anallahu za'iratul qubur ọlọ́run la'ana àwọn obìnrin tán máa lọ ṣe ziyara ní kábàrì ó tá a sọ ń bi ni pé gbogbo àwọn hadith yẹn da'if àwọn àdíìsì tó lẹ́ni èétí tó jẹ́ authentic bẹ́ẹ̀ ni pé èyí tó dojú tó jọjú tó múnádókó ó ní la'ana Allahu zawaratil qubur zawar níbi ó ní mubalaga tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n máa ń lọ wọ́n máa ń lọ ṣe ziyara ní kábàrí ní tó pọ̀ so tóbi ni mo bá máa ń lọ sí orí tẹ́ nígbà gbogbo ó ní etí àfẹ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti máa fi ṣe tẹ̀kír ikú àti ìjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama kò sáburú nù ẹ̀ mo rò pé agbélé ilé náà àwọn afáàmì wọn ni ìdájọ́ kóbìnrin má lọ sí orí tẹ́ ẹ̀ngà mansukh sálá ìdájọ́ ìwọ̀n ti parẹ́ kò sí máa kí ni ẹ̀rí wọn wọ́n ní ẹ̀rẹ́ sàásẹ́lẹ̀m sọ wípé tẹ́lẹ̀ mo ní kẹ́ ẹ má lọ sórí tẹ́ nígbà yẹn kú mọ́ ń bá gbogbo àwọn ọkùnrin àtobìnrin náà ni pé mo ní kẹ́ ẹ má lọ sórí tẹ́ fazuruha ẹ máa lọ ní ìsìn torí pé lílọ yẹn tudhakkirul akhirah òun yóò máa mú yín láti rántí ìjọ́ gbẹ̀ndẹ̀ al bákan náà Ummu Atiyya ó gba àdísì kan wá tó ní nígbàtí wọ́n ṣe bay'atu Ridwan àwọn obìnrin tán wà ní lásìkò náà tán wà ń bẹ̀ anábìsà sálàm ṣe bay'a lórí wọn ó ní pé ó gba bay'a lọ́dọ̀ wọn lórí pé lórí àwọn nǹkan márùn nínú wọn ó ní kí wọ́n má sun ẹkú ìbànújẹ́ jùlọ lórí òkú èyí tí a ń pè ní ìhìnà ẹni pé wọ́n mọ́ ma bànújẹ́ fasọmọ́ ìra wọn lára àti nǹkan kan báyẹn nígbà òkú ló wá sọ pé ṣùgbọ́n kò sí ẹni tí ó mú alkawari tó musẹ àyàfi àwọn márùn nínú wọn Ummu Sulaym Ummu Sulaym títí ẹ̀gán kò ṣe é sọ torí pé ìgbóyà rẹ̀ ó ju tọkùnrin gan lọ èyàn tí ọmọ ẹ̀ kú nílé tí ọkọ rẹ̀ ò sí nílé tọkọ rọ̀ sì dé kò sọ fọ́kọ ó wá lọ wẹ̀ ó wọṣọ tó dáa ó wá ń dúó dẹkọ ó ti ṣe oúnjẹ oúnjẹ tí ó ṣe tẹ́lẹ̀ léè tó dùn ló ṣe fún ọkọ rẹ̀ so nígbà tó kan rántí ọmọ ní àà ah, má wulẹ̀ má wulẹ̀ dára láàmú ọmọ ti lálàáfíà ó fẹ́ kọ jẹun náà ó wá jẹun ó fi tùràrí sára ọkọ́ rí pé àà ah, ah, ilé yàtọ̀ so náà ti gbàgbé pé ọmọ ti ọmọ lálàáfíà ó ti fọkàn sí pé ọmọ ti gbádùn débi pé ó wá bá ìyàwó ẹ̀ lò pọ̀ lálẹ́ yẹn gan lọ nígbà tí gbogbo yẹn ṣẹlẹ̀ sí láàrin wọn lọ́sẹ̀sẹ̀ wàá pe ọkọ ẹ̀ jókòó pé wàá jókòó mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ tí èèyàn bá yá nǹkan ten stars yá ní nǹkan ta yá nǹkan lọ́wọ́ ẹ̀ tó wá tó wá gba nǹkan tó yá wa ṣe á bínú ni àbá dunnú kí ni tá a fẹ́ banújẹ́ ní á dunnú ni pé a ti rí nǹkan tá a yá a rí fún padà onítọ̀ ọlọ́run tó fún wa lọ́mọ o ó ti gbà padà lọ́kọ rẹ̀ wá banújẹ́ ó bínú sí i so the first thing tó máa kọ́kọ́ ṣe láàárọ̀ ni pé ọlọ́ọ̀fẹ́jọ́ rẹ̀ sun anẹ́bísà sálàmù pé ẹni tí lágbájá báyìí ṣe ànábì sàásálà ni ọlọ́run kò fi àlùbáríkà sí àjọṣe bọ̀ ló wá bí ọmọ tí ànábì sàásálà sọ ní Abdullahi so nínú tí ó mú àtíyà tó fi ní àwọn tó mú eléyìí ìlérí yẹn tán mú ṣẹ wọn ọ̀pọ̀ àwọn márùn péré ni ọ̀kan nù wọn ó ní Ummu so eléyìí fi hàn pé ìṣẹ̀dá obìnrin torí pé wọ́n lẹ ìdínú tí anabi sàásálà tó fi ní kí wọ́n máa lọ sí orí tẹ́ ní gbogbo ògbà mo pé àgbọ́yé náà so àwọn afá ni nínú àwọn hikma ẹni pé àìní sùúrù tó torí pé wọ́n ní arábìnrin kan nígbàtí anabi sàásálà kọjá lọ ó kọjá lórí àwọn orí tẹ́ wá bá arábìnrin kan tó ń sunkún tó ní kíkankíkan ànábì sàásánà bá sọ fún pé ìtàkìlá wàsbírì bẹ̀rù ọlọ́run kò ní sùúrù lọ́wọ́ ni ilé ìka àní fi mílẹ̀ fa innaka lam tusab bi musibati torí pé ń tọ́ ṣẹlẹ̀ sí ọ̀ṣẹlẹ̀ sí mi ló fi ń sọ báwọn kọ ma pé ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà wọn á sọ fún tẹ́ pé ẹn tọ́ dá lóun lẹ́ẹ̀kan fa ni lọ́wọ́ á wá ànábì sàásánà wálé ńgbò délé kò rí ẹnìkankan tí ń sọ tí ń sọ lẹ́kùn kò rí àwọn sójà tí wọ́n dúró tó ń sọ géètì so freely ló wọlé ló sì bá ẹnẹ́bìsà sálẹ̀ra pé ya Rasulullah mi ò pé ìwọ ni o ẹnẹ́bìsà sálẹ̀ ah gbàgbé o ti kọjá torí pé sùúrù nígbà àkọ́kọ́ gangan lólóore jù nígbàtí nǹkan ṣẹlẹ̀ sí ohun lákọ̀ọ́kọ́ tó bá ní sùúrù nǹkan lólóore jù innama sabr inda sadmati al-ula ẹni pé sùúrù nígbàtí nǹkan ń ṣẹlẹ̀ gangan olólóore jù so ìdínú tó fi jẹ́ pé anẹ́bísà asálà ní káwọn obìnrin kún mọ́mà lọ sí orí wọ́n ní ìbájẹ́ pé lílọ sórí tẹ́ ni anẹ́bísà asálà ò bá bá wí láti lọ sórí tẹ́ fún rẹ̀ torí pé ẹni tó bọ̀ wà lórí tẹ̀ wọn ti sin already òun wà ó jókòó níbi orí tẹ̀ ní sunkún anábì ò bàjà lórí ìyẹn ìtànàbí gbàmọ́ràn ni pé kó ní sùúrù sódà tí ó fi rí ládá láti ọ̀dọ̀ ọlọ́run ọba bákanáà wọ́n ní ìbáyá pé lílọ sórí tẹ obìnrin haram ni kò bá má jẹ́ pé ànábì gan fún rẹ̀ ní ń kọ́ Aisha in tí ó sọ nígbà tó bá dé orí tẹ́ torí pé nígbà tí Jibril tó wá bá anabi sallallahu alayhi wa sallam tí tó paláṣẹ pé kó lọ sí Baqi' orí tẹ́ Baqi' láti lọ sàdúà fún àwọn tó wà ń bẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ fún Aisha pé inna rabbaka àmì ìwọ ọlọ́run ọba mi ó pa mí láṣẹ láti lọ sí Baqi' láti lọ sàdúà fún àwọn tó wà ń bẹ̀ láìṣà wá anabi sallallahu alayhi wa sallam pé tí ń bá tiẹ̀ lọ kí ni tèmi lànàbí bẹ sáà sàlám sọ kúlí asàlámù alá ahàlì dìyàr minal muslimin ah, minal muslimina wal muslimat يرحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم لاحقون anábì tó kọ lélẹ̀ ìbáyé pé haramu ni fóbìnrin láti lọ sórí tẹ́ anábì ọba sọ fún gbá ah, ẹ̀yin kò tọ́ fún yín láti lọ sí orí tẹ́ ànábì kọ ládùúà tí ó ṣe ni pé tó bá dán kò ní ìkẹ́ ọlọ́run ọba fún àwọn tó wà ń bí o nínú àwọn múmìnì lókùnrin àti obìnrin ọlọ́run ọba kí kó kẹ́ àwọn tí wọ́n ti síwájú àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àwa náà à ń bọ̀ wá bá yín ẹni pé ń tó sí ń bọ̀ wá ṣẹlẹ̀ sáwa náà ibi tẹ́ ẹ wà àwa náà ń bọ̀ wá síbẹ̀ so tí ó bá pé haramu ni kí obìnrin ọ lọ sí orí tẹ́ ànábìsà sálà ọba ti kọ ní àdúrà yìí bákan náà wọ́n ní hadisi tí anabi sàásánlá ní kuntu nahaytukum an ziyarati al-qubur fazuruha tẹ́lẹ̀ mo ti sinyin lọ́wọ́ àti máa lọ ṣe ziyara ní kabari ní ìsìn ẹsẹ̀ ziyara rẹ̀ zuru al-qubur ẹsẹ̀ ziyara kabari fa inna tudhakiru al-maut torí pé ó máa létí ikú so and then àṣẹ yìí ó pa obìnrin àtọkùnrin pọ̀ ni anabi sàásánlá ò yọ ẹnìkankan kúrò bet ìtìbáhùl janaza ká tẹ̀lé òkú lọ sórí tẹ́ ìwọ ni tí mùsùlùmí ní lórí ọmọ ẹ̀yẹ́ ìwọ ni right ni tí mùsùlùmí ní lórí ọmọ ẹ̀yẹ́ torí pé anẹ́bisa àṣálẹ̀ wọn ni haqqul muslim alal muslim sit ìwọ mùsùlùmí lórí mùsùlùmí mẹ́fà ni ẹni pé kìí ṣe pé ọ̀wọ̀ mẹ́fà yìí àwọn àwọ̀ pọ̀ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì nínú ẹ̀ mẹ́fà ni tó jẹ́ ìwọ̀ àkọ́kọ́ àwọn sàábí wọ́n bi ànẹ́bìsà àsálà léèrè pé àwọn mẹ́fà yẹn kí ni wọ́n anábì ní idha laqitahu fasallim alayhi tí o bá bá ọmọ ìyá rẹ̀ pàdé ní mùsùlùmí ṣe sálámà sí ànẹ́bìsà àsálà kò ní kó dìgbà tó bá mọ̀ pé mùsùlùmí yìí lágbájá ni tó bá pè ọ́ lọ síbi nǹkan kan tí kìí ṣe haram dalóhùn dalóhùn ìwọ̀ ni tó ní ní orí rẹ̀ wa idha stansahaka fansihu tó bá bí ọ́ ní tó bá wá láti wípé kó fún ní ìmọ̀ràn fún nímọ̀ràn tó dá ìwọ̀ ni tó ní lórí rẹ̀ annasiha níbi ìmọ̀ràn ni tó pé annasiha ìtumọ̀ rẹ̀ gan fún rẹ̀ ó ní pé kí o sún oore kan ẹni tí tí o ń ṣe nàṣíhà fún so nàṣíhà ìdínú tàà fi ń pe wáàzí ní nàṣíhà torí pé ẹni tó ń ṣe wáàzí ó ń fi oore hàn ẹni tó ń ṣe wáàzí fún ni ó sì ń try láti lé aburú kúrò fún ẹni tó ń ṣe wáàzí fún so tí ó bá wá ìmọ̀ràn wá sọ́dọ̀ rẹ̀ fún nímọ̀ràn tó dáa wa idha atasa fahamidallah fashammitu tó bá ṣe ìtìṣà al-atash ó ní pé tó bá sín tó bá pé tó bá ní alhamdulillah sọ fún pé yarhamukallah ìwọ ni tó lé lórí rẹ̀ lópin ìgbà tó bá ti ní alhamdulillah ìwọ ni ló ní lórí rẹ̀ láti sọ fún pé yarhamukallah wa idha marida fa'udhu tí ó gbádùn lọ wò níbi mùsùlùmí lórí mùsùlùmí nìkan kọ́ kódà tí ìbá ṣe mùsùlùmí gan fún rẹ̀ bákan náà idha mata fattabi'u nígbà tó bá kú tẹ̀lé òkú rẹ̀ lọ sí orí tẹ́ ìwọ ni ok tí a bá wá ń gbé òkú lọ sórí tẹ́ àwọn tí wọ́n ń lọ sórí tẹ́ ẹ̀ tí wọ́n ṣe kí tí wọ́n ṣe ó ní pé alla yajlisa hatta tuudah nígbà tá a bá ti gbé òkú yẹn tá ń lọ ẹni tí ó ń tẹ̀lé òkú kò gbọ́dọ̀ jókòó àyàfìgbà tí wọ́n bá gbé òkú kalẹ̀ orùpá gbẹ́lẹ̀ ni kò gbọ́dọ̀ jókòó àyàfi tí wọ́n bá gbé òkú kalẹ̀ ṣùgbọ́n nígbàtí à ń gbìyànjú láti láti gbébò sínú orítẹ́ àbí àti ẹ̀wà dé orítẹ́ náà wọ́n àti ìgbẹ́ sàárè ìtàn kò sí aburú láti ṣùgbọ́n nígbà tí a bá gbé dání tá à ń gbé e lọ a bá gbé e ní orí mọ́tò tá à ń gbé e lọ a gbọ́dọ̀ jókòó àyàfìgbà tí wọ́n bá gbé kalẹ̀ bákan náà nígbàtí wọ́n máa ń gbé òkú lọ sórí tẹ́ àwọn tí wọ́n ọ̀tọ̀ lókù nǹkan tán bá rí òkú tí ń bọ̀ àwọn náà in tó tọ́ fáwọn náà ní láti dìde kún ó dìde nígbàtí òkú ń bá kọtẹ́ tán wọ́n wà padà jókòó mo rò pé agbélé yìí nígbàtí wọ́n bá gbé òkú dé orí tẹ́ súnnà ni nígbàtí a bá gbàdúwà fún ká dúró kó má jẹ́ pé àdúwà tá a gbà ẹ lórí ìjókòó láti gbà á dúró gbà ni ṣùgbọ́n nígbàtí wọ́n bá ń ṣe iṣẹ́ òkú yẹn lọ́wọ́ kò sáburú láti jẹ́ pé a wà lórí ìjókòó àbí ká dúró bákan náà anabisa sallam nínú àdísì tí Uthman ibn Affan tó gbà wá ó ní kana nabi sallallahu sallam idha fariga nígbà tí wọ́n bá parí sísin òkú tán waqafa anabi ó dìde dúró waqafa alayhi yóò dìde dúró faqala yóò sọ pé istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fọmọ àyà yín wàsálù lẹ́wú àtẹ̀bìt ẹbẹ̀ náà kọ́lọ̀un fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nígbà tí wọ́n bá máa bí léèrè fa iná wùlẹ́ẹ̀nà yusal torí pé ní ìsìn tá bá ti pẹ̀ ìdàtán wọ́n bí léèrè so àmọ́ ìdájọ́ ẹn tí ó tẹ̀lé òkú kó dìde dúró fún òkú yẹn àwọn afáà ní mustahabi ni kìí ṣe ọ̀ranyàn torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ pé idha ra'aytumul janaza tẹ́ ẹ bá rí òkú tó ń gbé kọjá lọ faqumu ẹ dìde dúró faman tabi'aha ẹn tó bá tẹ̀lé fala yaqudu hatta tuda kó má ṣe jókòó àyàfìgbà tó bá wọ́n wà pẹ̀lú àwọn sàhábà ó wá rí òkú tó ń gbé kọjá lọ ló bá dìde dúró wọ́n ń sọ fún anẹ́bísà sánà pé ah òkú tó máa ń gbé kọdá lọ yìí òkú yahudi mà ní kìí ṣe mùsùlùmí anẹ́bísà sánà ní ìdárọ̀ àìtòmọ̀ ìjànà tẹ́ ẹ bá rúkú òun ọ̀sọ́ pé òkú so ilé ìfihàn pé kìí ṣe mùsùlùmí nìkan kódà bí bọ́jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí àá dìde dúró bẹ̀t kìí ṣe ọ̀ranyàn múra pa pé léye àdífì mí anábì sàásánà ni idha ra'a ahadukum al-janaza tẹ́nì kọ̀ọ̀kan yìí tẹ́ bá rí òkú tán gbé lọ sórí tẹ́ fa illam yakun mashiyan ma'a tí kìí bá ṣe pé ó ń tẹ̀lé òkú yẹn falyakum hatta yukhallifa kó dìde títí wọ́n fi gbé òkú náà kọjá aw tu'da àbí kí náà kalẹ̀ min qabli an tukhallifa kó síwájú kí tó kọjá so àwọn afáàní wọn ní gbogbo eléyìí kìí ṣe ọ̀ràn èèyàn torí pé àdíìsì míì wá tí wọ́n gbókù yẹn kọjá tánàbí sálẹ̀mù ìdìde dúró so eléyìí fi hàn pé dídìde dúró yẹn kìí ṣe ọ̀ràn èèyàn mustahabi tó <laughs> Allahu mustahab náà ẹ̀yìn tọ̀ tó mú ẹ̀ nígbàtà bá wá dé orí tẹ́yẹn ó ní àdúrà tí a gbọ́dọ̀ ṣe tá a fẹ́ ká ṣe nígbàtà bá wọ orí tẹ́ torí pé àdísí wá láti ọ̀dọ̀ Abu Hurairah anabisa sallam ó ní ó sí makbara níbi orí tẹ́ wá ní assalamu alaikum dara qawmin mu'minin wa inna insha Allahu bikum lahiqun so eléyìí náà ó wípé assalamu alaikum dara qawmin mu'minin wa inna insha allahu bikum lahiqun wípé ìkẹ́ ọlọ́run fún ẹ̀yin tí ẹ wà nínú ilé tó wà ń bí nínú àwọn ìjọ múmìnì àwa náà lágbára ọlọ́run à ń padà bọ̀ wá báyìí torí pé ọ̀ràn ni kákú ó di dandan afẹ́ akọ̀ ṣùgbọ́n tó bá pé èèyàn lè bá ikú jáde àwọn tá a bá kújà ní láwọ̀ jàǹkadì pẹ̀lú púpọ̀ bákan náà ó ní gbogbo ìgbà tí ó bá di alẹ́ tí anabisa asalam wà ní yàrá òun anabi a máa jáde lọ lálẹ́ lọ sí bàtẹ́ tó bá wá débẹ̀ yóò ní assalamu alaikum dara qawmin mu'minin ìkẹ́ ọlọ́run ọba kọ́mọ bẹ́ẹ̀ tí ẹ wà níbí ẹ̀yin tẹ́ wà nílé yín àtẹ́kùn mẹ́tò àdùn ohun tí ghadan ohun tí a ṣe àdéhùn rẹ̀ ń padà bọ̀ wá bá yín lọ́la nígbàtí ọlọ́run bá gbé wa dìde níjọ ìgbẹ́ndẹ̀ alkayama mu'ajjalun wa inna wa inna insha Allah bikum lahiqun àwa náà ń padà bọ̀ wá bá yín Allahumma kfir li ahli al-baqi al bá forí jì àwọn tí wọ́n wà nínú baqi al so léyìí tó fi pé àwa náà tá bá wọ òkun yẹn a lè sọ pé allahumma ighfir li ahli ahli diyar àwọn tó wà ń bí ọlọ́run bá forí jì wọn náà bákan náà haramu ni kí a jókòó lórí àbí as-salatu ala janazati bayna al-qubur kọ́ yẹ pé òkú yẹn á kírun sí láà ní àárín àwọn orítẹ̀yẹn ni torí pé haramu ni ká kọjú sí kábàrí kírun so òkú yẹn àní gbé sáàrin àwọn orí tẹ́ káwá kírun sí la a gbé kúò lẹ́gbẹ̀ẹ́ kan tó bá tiẹ̀ wá jẹ́ pé ní orí tẹ́yẹn láti máa gbé láti máa kírun sí la kò wá ní jẹ́ pé níbi tá ti sín tá pọ̀jú sí àwọn orí tẹ́yẹn ibẹ̀ lágbè sí táwà kírun sí la rárá torí pé anẹ́bìsà asálàm ó kọ̀ fún wa an yù sọ́lá bẹ́yìnà kòbóòrò ká kírun láàrin àwọn kábàrin anábì kọ̀ fún wa ká kírun ní àárín àwọn kábàrí bákan náà haram ni ká jókòó lórí kábàrí haram ká jókòó lórí orí tẹ́ anẹ́bísà sálẹ̀ wọn ilé an yajlisa ahadukum ala jamratin kí ẹnìkan kan yún kó jókòó lórí ògùn náà fatuhriqa thiyabahu kó gùn náà yẹ kó a jó aṣọ rẹ̀ fatakhlusu ila jildihi kọ́ wá jó eh, láti ibi asọ̀yàn kọ́ wá jó eh, ara rẹ̀ khairun lahu ọdá fún ju kó jókòó lórí orí tẹ́lọ khairun lahu an yajlisa ala al-qabr eléyìí dáa fún ju kó jókòó lórí orí tẹ́lọ léyìí tó fi hàn pé eléyìí ká máa rìn ní orí kábàrí eléyìí náà haram ni torí pé anẹ́bísà ọ̀sálẹ̀mù ní la an amṣi alal jamra aw sayfin aw akhsafat na'li bi rijli ahabbu ilayya min an amṣi ala qabri muslim ipe kí n rìn lórí òkun náà àbí kó tiẹ̀ wá jẹ́ pé eh, àdá tó mú lọ́wà ńlẹ̀ kí wá rìn lórí ẹ̀ ó mi ju kírìn lórí kábàrí múmìnì lọ àbí mùsùlùmí so ilé ìfihàn pélé náà haramu ni wà má ubali awsatal qubur faqadaitu hajati aw wastal suq ipe kò tí ẹ̀ wá kò ní mí lára kọjá tó kọ́ ajẹ́ pé bùkátà mi ní agbọ̀n kan níbi àwọn orítẹ̀ ní ti ṣe gbogbo tí n bá fẹ́ ṣe kí n wá dúó kọ́ pẹ́ kí n fi rí àyè tí àyè míì tí ń gbà kọjá àbí kó tẹ̀ pé wá kí n wá dúó nú ọjà lásìkò kọ́ pẹ́ ó fún mi káwá jẹ́ pé orí kábàárì ní rìn tí wàá gbà kọjá lọ síbi tí mo ti fẹ́ bọ́ bùkátà mi so gbogbo eléyìí náà ó fi hàn pé haramu ni kí á rìn ní orí tẹ́ bákan náà a máa rí pé àwọn míì máa ń bọ́ bàtà a béèrè pé kí ló dé tá ń bọ́ bàtà خلق ìdá kábọ́ bàtà nígbàtí a bá wà ní àárín àwọn kábàrí wọ́n ní anẹ́bsà sẹ́lẹ̀m ó wá sí kábàrí láti wá gbàdúwà gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe àbí kó jẹ́ pé wọ́n wá sin òkú nígbàtí anẹ́bsà sẹ́lẹ̀m dé kábàrí àwọn tí wọn kìí khairin kẹfì àwọn tó wà ń oore tó pọ̀ ó ti síwájú wọn ẹni pé gbogbo oore tọ́lọ́run ó ṣe fún wọn ó ti ṣe fún wọn láyé nígbà tó dé orí orí tí àwọn mùsùlùmí anẹ́bísà sálà ní laqad adraka ha'ula'i khayran kathira àwọn eléyìí wọ́n ti bá oore tó pọ̀ wọ́n ti bá wọn pàdé torí pé oore tí wọn ọlọ́run máa ṣe fún wọn ni ọsọ bá ń lẹ́ẹ̀mẹ́ta nígbàtí anẹ́bísà sálà wọ́n á wo ọ̀kan ló rí arákùnrin kan tí ń rìn láàrin kábàrí láàrin ni ó kìí ṣe orí kábàrí orí kábàrí àti sọ̀rọ̀ rẹ̀ kọjá láàrin àwọn kábàrí ó wọ bàtà sẹ́sẹ̀ lọ́nàbí sàlám yá sọ́hìbal síptìyàtẹ́yìní ìwọ ọkùnrin tó wọ bàtà wáìhà ó jágbe ma kí ní dámú rẹ̀ alkìsìbìyàtẹ́yì so níbi ànábì jágbe ma ó ní kọ́ dàbàtà nù kò tí ẹ̀ ní kó kó bàtà rẹ̀ lọ́wọ́ so náà kò kó bàtà lọ dàbàtà náà nù ni so ìdí inú tó fi jẹ́ pé kò tọ́ láti rìn láàrin kábàrí pẹ̀lú bàtà bet tó bá jẹ́ pé níbi gbàtà dé orí tẹ́ síwájú kọjá pé wọ́n tó sìnkú a wà níbi tí ò sí kábàrí àbí tó wá pé ibi tí wọ́n ti sìnkú yẹn ìbẹ̀rẹ̀ àwọn orí tẹ̀yẹn ni kò sí aburú láti jẹ́ pé káwọ bàtà wa bákanáà Sheikh Ibn Baz ó ní tó bá jẹ́ pé in tó lè mú wa wọ bàtà láàrin àwọn kábà ní mọ́kọ́ jẹ́ pé orí àwọn ẹ̀gún bẹ́ẹ̀bẹ̀ tó lè pa èèyàn lára tí ó bá wọ bàtà àbí tó jẹ́ pé àwọn òkúta ló pọ̀ ń tó lè pa èèyàn lára tí ó bá wọ bàtà àbí kó tiẹ̀ wá jẹ́ pé ọjọ́ náà òun mú yányá tí ilẹ̀ ń gbóná wọ́n ní kò sáburú kó dúró láàrin àwọn kábàrí pẹ̀lú bàtà yẹn tí kìí bá ti ṣe bẹ́ẹ̀ ohun tó dáa jù ni pé kó bọ́ bàtà rẹ̀ lẹ̀ mo so adórí tẹ́ kí la wá sí lórí jẹ́ àwa òkú ó di dandan ká sòkú kódà òkú tí ìṣe mùsùlùmí tó bá kú sí mùsùlùmí lọ́rùn ó di dandan fún gbèsìn torí pé bí wọn ti gbèsìn tẹ́lẹ̀ náà àwọn náà ni wọ́n padà wá dà láàmú so a kì í sin mùsùlùmí papọ̀ mọ́ kèfèrí orí tẹ mùsùlùmí ọ̀tọ̀ orí tẹ kèfèrí ọ̀tọ̀ bó sì ti wà láti ayé ìjọ náà nù láti àsìkò àwọn ànábì sallallahu alaihi wasallam ibi tán máa ń sin mùsùlùmí sí ọ̀tọ̀ ibi tán sin kèfèrí sí ọ̀tọ̀ alhamdulillah bó ti wà ní àsìkò ti wà iná nù lóòótọ́ nígbà àwọn government wọ́n máa ń fi àyè kánlẹ̀ fún gbogbo àwọn méjèèjì nítorí pé ó ti tẹ́ jọ́ọ̀sì tẹ́lẹ̀ àtàwọn mùsùlùmí àti àwọn kèfèrí ni wọ́n sin síbẹ̀ but ní tó jẹ́ pé àwọn mùsùlùmí gan máa ń ra ilẹ̀ fúnra wọn so alhamdulillah níbi eléyìí bákan náà súnnà ní ká gbé òkú lọ sórí tẹ́ kìí ṣe súnnà ní ká sin òkú sílé ká sin òkú sórí tẹ́ òun gangan ní súnnà ẹni omi ó bèèrè pé tọ́ anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n sin sílé ni a sì gbọ́ àndẹ́ lásìkò ànẹ́bìsà àṣálà náà àgbọ́pẹ́ nìkankan wọ́n sí wọ́n sílé wọ́n máa ń gbé òkú lọ sí orí tẹ́ni so eléyìí ni súnnà ká sin òkú sórí tẹ́ débi pé àwọn àfáà mi wọ́n ní sísin ànẹ́bìsà àṣálà sí yàrá ẹ̀kúsù sí yà ni torí pé kó tó di pé wọ́n sin síbẹ̀ gan muhawara ó bẹ̀rẹ̀ láàrin wọn kó tó di pé Sayyidina Abubakar ni ànẹ́bìsà àṣálà sí pé àwọn ànẹ́bí ọlọ́run o ibi tán bá kú sí náà náà sin wọ́n sí kéèsì ìṣe súnnà ni kí èèyàn ní kí wọ́n bóun gbé kábàrí síwájú kó tó kú gbogbo yẹn ìfi ìbẹ̀rù ọlọ́run hàn jù ni kìí ṣe tó dáa kìí ṣe tá a fẹ́ torí pé gbogbo ẹni tó bá gbọ́ in tí ó sọ ni pé lágbájá ń bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba sì ní kò sẹ́ni ọmọ ọlọ́run ọba nìkan lọ́mọ so kéyìn ó dúró síwájú kó kúná kan tó wá lọ gbẹ́ kábàrí rẹ̀ síbi tí wọ́n sì sí bẹ̀tì tó bá wá jẹ́ pé èyàn ṣe wọ̀síyà rẹ̀ ó ṣe wọ̀síyà rẹ̀ kò sáburú ká mú wọ̀síyà rẹ̀ ṣẹ ṣùgbọ́n tó dájú oníkọ́ yẹ pé orí tẹ́ni a ó gbé kábàrí lọ torí pé kábàrí sísọ àwọn ìwọ rẹ̀ nú lé kò wọ́pọ̀ nínú àwọn tó wá lè ṣe torí pé gbogbo àwọn tó sì sí inú ilé ó ti di ibi ìjókòó lónìí so ẹ́ rí pé gbogbo ibẹ̀ náà ni wọ́n ti ń jókòó lé lórí wọ́n sàsọ sí àbí nǹkan míì pàápàá jùlọ ó tún mú kọ́yẹ́ pé wọ́n máa wọ́n máa wọ́n máa dá lọ́lá èdè pé kún wọ́n rẹ fún fi àwọn gbogbo nǹkan báyẹn so bá lẹ́yìn tó sì jẹ́ pé mùsùlùmí o. Oh kò gba àgbà kí mùsùlùmí máa ń ṣe yẹn ah, àfà ti fi àsìkò hàn òjò tá sì ta gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀ òjò ti dá so a dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró bẹ́ẹ̀ so inṣàlá tí ọlọ́run bá ṣe wá lẹ́lẹ́mì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún wá tẹ̀síwájú inṣàlá ta'ala assalamu alaikum warahmatullahi wabarakatuh Amém. sọ pé kìí ṣe ọ̀ràn èèyàn mustahabi ní ta fẹ́ èèyàn lè dúró ó lè jókòó so nígbà tó ti jẹ́ pé kìí ṣe pé wọ́n ń gbé kọjá lọ wọ́n ń ṣe ọ̀nà ni wọ́n lu wọ́n máa jóra so automatically yẹn kìí ṣe pé wọ́n ń gbé òkú kọjá wọ́n ń gbé òkú kọjá káàkiri jó ni so èyí ò ní fi ra ẹ̀fara ní rẹ̀ yóò jókòó rẹ̀ yóò máa ṣe tí ń ṣe náà now. Hey. ní orí tẹ́ gbogbo bí tí a bá ti máa wẹ òkú ó lè jẹ́ ó dá kó jẹ́ pé ààyè tí ó pamọ́ ni ààyè tó pamọ́ tí kìí ṣe ààyè so eléyàn wọ́n ti pèsè ààyè kò sáburú ààyè kò sí tó burú ń bí èyàn wọ́n ti pèsè àyè tí a ti wẹ̀ káwẹ̀ òkú níbẹ̀ kò sáburú nú ẹ̀ so àyè tí àyè náà sì tún wà tó fẹ̀ lórí tẹ́yẹn tá a ti lè kí òkú sára ìrun sí òkú lára ní tó dájú ní kọ́mọ́ yẹ pé a máa kọjú sí kábàlì so ibi tá a bá ti máa kí kọjá pé nǹkan kan wà tó dí gàgá wa pẹ̀lú òkú gẹ́gẹ́ bí fẹ́ǹsìn àbí ilé kò sáburú nú ẹ̀ kódà tẹ má àdúà àwọn padà bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ àdúà ẹ̀ gan fún ya tá a bá máa gbàdúà sí fún òkú nígbà tá a bá sìnkú tán kì í pé òkú yẹn ni a kọjú sí pé alqibla la máa kọjú sí àwọn padà bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ náà àfáà ní ìbéèrè mẹ́ta ní méjì náà tẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni buwalẹ́ lọ́kàn tó kù tọ́ bismillah fápá ọ̀dà. Parikshit. ìdá eh, ìbéèrè yìí ẹlẹ́ẹ̀kejì ni ma kọ́kọ́ dànù ah, kò sí aburú tí ìdí pàtàkì tó bá lágbára dáadáa ká wú òkúta àti sin kò sáburú nù ẹ̀ pẹ̀lú ìdí pàtàkì so ìdí pàtàkì yìí eléyìí ó ní pé wọ́n fẹ́ gba compensation lórí ilẹ̀ ni so àwọn tí ẹni pé ilẹ̀ yẹn wọ́n ti sin òkú sí so tán bá lọ mú òkú yẹn sí wọn ò ní gbalẹ̀ náà mà ní àbíkí ni wọ́n ṣe kí ló fà tó fi jẹ́ pé wúkú ni ó fi ni ó jẹ́ ẹ̀rí ṣé wọn ò níwèé ilẹ̀ ni wọn ò níwèé ilẹ̀ so n tí àwọn tó lòkù tí wọ́n wò ni pé èwo ni tí ó lọ́lá jù ṣé owó tí wọ́n gbà lórí ilẹ̀ àbí wíwú òkú dáàdì wọn èwo ló lọ́lá jù fáwọn náà ń wò láàrin wọn ṣùgbọ́n wíwú òkú jáde torí ìdí pàtàkì kò sáburú nù ẹ̀ ìdí pàtàkì gan kò sáburú nù ẹ̀ wallahu alim sísin àmì kíkọ́ ilé lé orí orí tẹ́ wallahu alim ohun tí a mọ̀ ní pé orí tẹ́ Madina láti iye ọdún tí è dò ní ibẹ̀ náà sì kú sí eléyìí ó lè jẹ́ exception wallahu alam torí pé ládúrú bí Madina ń ṣe tó lónìí up to now ibẹ̀ náà náà tó ń sin òkú sí ó náà ṣe wá ṣe kèésì ìṣèlú kèésì odidi ìlú kan láàyè kan ni torí pé tí èdò ní kò jìnà sí mo lẹ̀ jẹ́ kí ti expand it That expand bó ti lọ wọ́n expand ẹ̀ tó ní gbogbo ọdún yìí one hundred and one thousand one thousand years and but up till now ibẹ̀ náà ni a ń sin òkú yẹn sí mi ò mọ̀ bóyá ti mọ́kà náà bẹ́ẹ̀ ni o léè tó fi hàn pé tó dáa jù náà nìkan pé tí ó bá ṣe é ṣe kó rí tẹ́ kó wà ní orí tẹ́ but ṣé a lè sìnkú i mean a lè. Mm kọ́ ilé sí orí tẹ́ àwọn àfáàmì wọn wò pé tí ó bá ti jẹ́ pé ó ti pẹ́ táàsìkú síbẹ̀ mọ́ tí a sì lérò pé gbogbo agbogbo àwọn tí bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe gbogbo òkú ló máa ń ló máa ń jẹrà so kò sí aburú so ìdí tó tó fi jẹ́ ìdí pàtàkì náà ni kó jẹ́ pé mùsùlùmí wọ́n ra ilẹ̀ tiwọn tó wọ́n máa sìnkú sí tí òfin ní jẹ́ pé lásìkò kan wá wà táwọn kan láwọn ọgbà tí wọ́n lórí so wallahu alam bet tó ti bẹ́ẹ̀ náà tó ṣe àyẹ̀wò ká ọ̀rọ̀ àwọn olùmọ̀ léè tó lágbára lórí ẹ̀ náà àfáà kan wà ń nígbà tí Boko Haram àkọ́kọ́ wọn ni pé a ní makruh ni àwọn àfáà sì sọ̀rọ̀ kí ni hikma hikma yìí ni pé kí ni ehm, tàbẹ́ pé ní wisdom tó wà láàrin kóbìnrin wọn lọ sórí tẹ́ a nítorí pé lílẹ̀ wọn so léè tó fi hàn pé tí ọ̀lẹ ọkàn yẹn bá ti kúrò àwọn àfáà mi ni wọ́n nítorí pé tí wọ́n máa ń ṣe nígbà jà ìléyà àwọn ẹkún tán máa ń sun àtàwọn ariwo àbí fífa àti wọn bá ti ní í ṣe yẹn so nígbà táwọn ti rá di pé àwọn obìnrin ti dọkùn ní ìsìn so situation yẹn ó ti wà láti pé kìí ṣe mọ̀kúrú mọ́ kódà gan ọ̀ràn yẹn ni torí pé àwọn tó jẹ́ ọ̀ràn yẹn lórí wọn wọn ò jáde ṣé àwọn á fi òkú sílẹ̀ kí wọ́n rà ní so àwọn obìnrin wọn àwọn náà ti dọkùn ní hàlì yẹn so kọ́sá kankan bẹ́ẹ̀ ni.

àìmọ̀kan sì ni lẹ́yìn pé bídà ni àìmọ̀kan ni torí pé whatever tẹ bá ṣe fún òkú lásìkò yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe fún kò sáǹfààní kan kódà kẹ kó kùránì kẹ kó lé lórí kùránì yẹn ò lè sàǹfààní kankan fún gbà yẹn kódà kẹ sọ kùránì kalẹ̀ lé lórí gbà yẹn kùránì yẹn ò lè ṣe àǹfààní kankan fún gbà náà torí pé sẹ́rí iṣẹ́ ṣíṣe ó ń ṣe wá láǹfààní gbà tá a bá wà láyé ni lẹ́yìn ìgbà tá a bá ti kú tán ànábì ní inqata'a al-amal gbogbo ṣẹ́ ti ó ti gé kò wá sí nǹkan kan míì tó lè ṣe láǹfààní fún àwọn tán wà lábẹ́ ní àyàfi ọwọ́ nǹkan mẹ́ta tí ànábì sàásálàm tó wí gbogbo nǹkan yòókù àákàn ń ṣe wàhálà asán lásán ni so èyí tó lè ṣàǹfààní gangan ni tí ànábì sàásálàm ti wí but níbi àdúrà ṣíṣe wọ́n mention ọmọ torí pé o ní right láti sàdúrà fún bàbá ẹ̀ ló lágbára jù and then o ló lè ṣe ìyànjú àti akọ àti sùúrù láti máa ṣe àdúrà yẹn tó pẹ́ ẹni pé every time títí ọdún gbọ́ọ̀rọ̀ tí wọ́n máa rántí òbí ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ alábàágbé nígbàdí àwọn ti gbàgbé ẹ̀ so ìdínú tó fi jẹ́ pé ráìtì yẹn ànẹ́bìsà sálàm sọ pé ní ìsìn o in tí ó ní tó nílẹ̀ lórí yín oníkẹ́ gbàdúrà fún àdúrà sì kọ̀ ń gan fúnra ẹni pé ẹ ti ẹ̀bẹ́ lọ́n kọ́lọ̀ ń fẹsẹ̀ rìn ilẹ̀ kó lè dáhùn àwọn ìbéèrè tí a ṣe fún bẹ́ẹ̀tì ká wá fi láìláà ká fi bò lórí kò sáǹfààní kankan tí ó ṣe kò láǹfààní zikiri tá à ń ṣe yẹn kò láǹfààní kankan pápá ju lẹ́yìn pé ká tún gbẹ̀sẹ̀ lórí ẹ̀ torí pé tá a máa ń tẹ̀lé òkú la lọ tá a fẹ́ ni pípẹ́ ká dáa ni torí pé n tá ń ṣe tá ń nà yẹn it's just as if à ń sọ fún wa pé ìwọ náà o níjọ́ kan bá ti tì ọ́ lọ́nu so ṣé ìjó lọ́kàn àbí mímọ̀ ṣe kíní kan lọ́kàn lásìkò yẹn àsìkò àtàkùwà ni àsìkò tí Eh, ẹ̀mí tí ó lẹ tí èyàn tí ara ó kójọ tí èyàn náà máa bẹ̀rù pé à ah, níjọ́ kan náà báyìí bí àwọn èèyàn ó sì sẹ̀mí náà lọ́nà so kìí ṣe àyè vikir àbí nkankan vikir tá a máa ṣe náà nígbà tí a bá gbé òkú dé orí tá a wọ orí tẹ́ ká ṣàdúrà fáwọn tó wà ń bẹ̀ ká sálámà sí wọn ọ̀tán bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ máa wáyé lórí torí pé àti ìparí ìdánilẹ́kọ̀ọ́ lórí ọlọ́ọ̀lẹ́ náà àwọn dàbí pé ọjọ́ ti lọ so náà ẹ má bínú àfà náà mú ìbéèrè àwọn àfà sí wọn bà mí lẹ́rù <laughs> náà bismillah. nínú àwọn ẹrù tí ó fi sin ìyàwó dìkáfà ní máa wà nú ẹ̀ gbogbo yẹn àṣejù ni àṣejù ni sẹ́rí ìfi takuwa hàn àṣejù ń bẹ̀m̀bẹ̀ sẹ́rí na Umar àti sọ́mbírí pé tí èyàn bá rìn lọ lásán tí ń ṣe báyìí sẹ́rí na Umar lè sàn lẹ́yìn pé rìn dáadáa torí pé ìbẹ̀rù Ọlọ́run kìí bẹ̀yẹn ló débi pé wọ́n sọ pé ànábì gan tọ́lọ́run ní kò sẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó lórílẹ̀ ayé tí àbájọ ń rìn a máa ń sáré tẹ̀lé ni torí pé ìrìn rẹ̀ yá so gbogbo àwọn nǹkan tí náà máa fi tákùwà máa fi hàn bí báyẹn kì í ṣe nǹkan kan tó dáa pàápàá jùlọ ta la fẹ́ fi jọ ànábì sima lọlé ọkọ sallallahu alaihi wasallam kí ni tó fi sin àwọn ọmọ ẹ̀ lọlé ọkọ ṣé lìkáfà ni wà nú àà ò kò sí tọ́jọ bẹ́ẹ̀ so gbogbo yẹn kìí ṣe náà náà ok so mo rò pé ìdáhùn eléyìí mo ti lọ báyìí Hey. sínú eléyìí ń súnnà ni àdíìsì tó tó lágbára kódà wà nù sọ́hí muslim a ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣáàlá àwọn tí wọ́n sọ̀kalẹ̀ láti gbé òkú sínú àni wọ́n sọ̀rọ̀ ẹni ó sọ̀kalẹ̀ láti gbé òkú sínú sàárè òní ó sọ kìí sáwọn ẹni ó dúó àbẹ́ni ó jókòó ẹ̀ ṣáàlá a ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ so alhamdulillah àbá ọjọ́ ti lọ eh, ok ẹ bẹ̀rẹ̀ last one gbogbo òkú la lè gbé lọ sórí tẹ́ la lè gbogbo yẹn kò fẹ́ yé mi dáadáa gbogbo tó pé kí ni aṣọ níbẹ̀rẹ̀ a ní ìwọ̀ ni tí mùsùlùmí ní lórí mùsùlùmí láti tẹ̀lé lọ sórí tẹ́ kìí ṣe pé kí èèyàn ó tẹ̀lé christian lọ sórí tẹ́ ohun tó lè mú mùsùlùmí láti lọ gbé christian bò tí ó bá kú sí wa lọ́rùn tí ó sẹ́ni tí ó gbé bò ṣùgbọ́n tó bá ti ní àwọn èèyàn rẹ̀ tí wọ́n gbé lọ lórí ẹ̀sìn tiwọn kò sí tí àwọn afẹ́ ṣe ń bẹ̀ mọ́ tó bá jẹ́ bí àbí bàbá èèyàn kò sábòwí láti tẹ̀lé lọ torí pé ìyẹn ìṣe ẹ̀sìn ìwọ̀ lásán ni pàápàá jùlọ ẹni tí ó lọ òun náà yóò tún sáǹfààní lórí pé ó lọ sí orí kódà tí bí ìṣe orí mùsùlùmí bẹ́ẹ̀ kì í ṣe aburú ni kí mùsùlùmí kó bá bàbá ẹ̀ lọ sórí tẹ́ sí tó wá pé bàbá ẹ̀ bá kú sí lọ́rùn tó ta ó gbèbọ̀ Sayyidina Ali olóòsìn bàbá ẹ̀ mùsùlùmí dẹ̀ ni nígbàtí ó fi sin bàbá ẹ̀ anẹ́bìsà àṣálà òsò bó tilẹ̀ jẹ́ pé a lè ní àyà àyà tí tọ́lọ̀ fi kọ̀ fún anẹ́bìsà àṣálà láti kírun sí wọn la àbí láti ṣàdúà fún wọn kèétí ìsọ̀kalẹ̀ ń gbẹ̀ náà bẹ̀t ó yàtọ̀ sí gbígbéyàn lọ bò ìgbéni lọ bó yàtọ̀ sí ìgbàdúà fúnyàn àbí kíkírun sílá so ọmọ ó lè tẹ̀lé òkú bàbá rẹ̀ lọ sórí tẹ́ kódà ó lè jẹ́ kó nǹkan ni ó ṣe gbogbo iṣẹ́ tí kìí bá ṣe pé bóyá yóò ṣe lórí ẹ̀sìn kankan ohun tí ó ṣe náà ni láti gbé bàbá ẹ̀bò kò sáburú nù ẹ̀ wallahu alam torí pé àwọn àfáà ni ó wà nínú ìṣe dáadáa tọ́lọ̀ ní òun ò kọ̀ fún wa láti lọ́kọ́ máa wáyé láàrin àwọn mùsùlùmí àti tí kìí ṣe mùsùlùmí la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fi ddini wala wa lam yukhrijukum min diyarikum an aw tuqsitu ilayhim kó wọ́n ló wà nínú àwọn ìṣe dáadáa tí ọlọ́run ò kọ̀ fún wa láti ṣe